حتى نكون على منهج صحيح حتى نلقاه بخيرات كثيرة الحمد لله الذي تواصل بباله معه بكثير من الطاعات نحمده ونذلله على ذلك ونشكر له وأشهد أن لا إله إلا الله شهادة من يرجو رحمته ويخاف عقابه وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه أفضل من صلى وأفضل من صام وأفضل من حج من غير وأفضل من قام بمواقيم كثيرة من طاعات القربات نسأل الله الذي لا إله إلا هو أن يزيده بركة والتسليم أمة إيمان اتقوا ربكم في السر والعلن واعلموا أن ربكم سبحانه وتعالى قد من عليكم بالقربات والطاعات لا سيما في أوقات ومكان وأزمان الفضيلة واعلموا عباد الله أن الله سبحانه وتعالى من نعمه الغزيرة على عباده المؤمنين شرع لنا شرائع كلها وجعل فيها واختص فيها ما يحب ويرضاه فلذلك قال ربنا تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله يخلق ما يشاء ويخلق الآية واعلموا عباد الله أن الله سبحانه وتعالى اختار من الأزمان ومن الأماكن أماكن الفضيله وأزمان الفضيله حتى من قام فيه بباب القربات كان أفضل مما سواه لذلك إن شاء الله تعالى خطبة اليوم تدخل فيما تتعلق بأيام العشر في الحجة وما يتعلق بأمور الحج ما يتعلق بالأضاحي نسأل الله الذي لا إله إلا هو أن يبلغنا الأضحية بالسلامة والعافية وسعة الرزق إنه ولا ذلك قدير عباد الله اعلم أن ربكم سبحانه وتعالى أقسم بنفسه بهذه الأيام قال ربنا تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم والفجر وليالي العشر قال الإمام عبد الله عباس رضي الله تعالى عنه وارضاه قال ليال عشر أي أيام عشر في شهر ذي الحجة كذلك فسر الإمام إمام الدين ابن كثير رحمه الله تعالى في تفسيره واعلم عباد الله أن رسول الله صلى الله عليه وسلم بين لنا بأن هذه الأيام أفضل مما سواه جاء هذا في كثير من أحاديث الصحاح منها ما رأينا في صحيح من بن عباس رضي الله تعالى عنه وارضاه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح أحب فيه عند الله من هذه الأيام يعني أيام أشهر ذي الحجة الحديث وسئل يا رسول الله فكيف الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا رجلان خرج في سبيل الله بنفسه وماله ثم لم يجزه بشيء من نفسه وماله وكذلك رأينا من حديث عبد بن عمر رضي الله تعالى عنه وارضاه كما أخرجه الإمام أحمد بن مسمره أن رسول الله صلى الله عليه وسلم بين لنا أن هذه الأيام يوم الذكر والتحميل والتحليل فدرج عمر صلى الله عليه وسلم في هذه الرواية فأكثروا فيه التهليل والتحميد والقربات نسأل الله الذي لا إله إلا هو أن يوفقنا بقيام وعداه هذه الواجبات واعلموا عباد الله أن الله سبحانه وتعالى لم يخص هذه الأيام إلا بما فيه من الأيام الفضيلة منها يوم عرفة منها يوم التروية منها يوم الحج الأكبر منها من ذكر العلماء كثير منهم هذه الأيام من أيام منها أيام أي تتعلق بمواسم الحج وكذلك رأينا من حديث من حديث نبيشة أن النبي صلى الله عليه وسلم كذلك من حديث جابر بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل أيام يوم عرفة إلى آخر ما رأينا من العجيب من العجائب ومن الفضائل لهذه الأيام نسأل الله الذي لا إله إلا هو أن يعيننا وإخواننا الحجاج في قيامهم بأداء هذه الواجبات أقول لكم أن عن مسلم أقول لكم أن تسوى المسلمين صلى الله عليه وسلم kama sàlẹ̀kùn kí ànàbí o bani sàlẹ̀ kó ọ̀pọ̀lọpọ̀ ìjẹ fún ànàbí sallallahu alaihi wasallam àti àwọn alẹ́ ànàbí sallallahu àti àwọn sàkárà àti gbẹ̀ntì máa ń tọ́jú àǹtàrà mi náà tẹ́bi dán kìyàmà àmì aláwọ̀ náà àwọn ọkọ̀jọ́ kọ́mọ ká àwọn rẹ̀ kúrò lórí wa tó ti jẹ́ àwọn rẹ̀ wá ìwọ̀n tí a ti tàbí dáhùn rìn tí a mọ ọlọ́run tí ó ti di ìwọ̀ fún wa ọlọ́run kọ́lọ́run kọ́lá wà bẹ́ẹ̀ gbogbo tí a nà ṣe tó jẹ́ gbogbo ìgbà ní wa kálọ̀ ní kọ̀rọ̀ àti gbangba wa àlùmọ́wì títí Allah subhanahu wa ta'ala kò sí tọ́lá wò ní àwọn ìbára tá à ń pè kò sí títí Allah fẹ́ wò ń bẹ́ẹ̀ tó ju ìpayà àti ìjẹ́ńbẹ̀ náà lọ gẹ́lẹ́ ní kótóbà tó tó tó ti mú jáde ní gbọ́wọ́ jẹ bákan náà atọ́rọ ọ̀pọ̀lọpọ̀ ìjà àti ìfọ̀ àmì sallallahu alaihi wasallam ẹ̀tọ́ àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ àbàyàn náà ti tó fún wa àdúgbò àti máa para wa ti ń dọwọ́ gbẹ̀yìn ati àti àwọn àbẹ̀wò tí wọ́n mọ̀ sọ̀rọ̀ ó tún bá wọ́n jọ kẹ̀mí díẹ̀ afẹ́sáré yàtọ̀ mu òun náà ní a lè ṣùgbọ́n kó túbọ̀ jà máa mọ̀ wípé àti àwọn ọkùnrin káyọ̀ wọ̀ tààlà ó gbọ́dọ̀ dáadáa tẹ̀lé àgbélé ńlò fi láwọn ọ̀sẹ̀ kùdì òní kí ló fà á àwọn àfọ àkọlọ̀ bá ní kẹwa wọ́n ní àkọ́kọ́ ni wípé kí àwọn ọkùnrin káyọ̀ wọ̀ tààlà tọ́mọdé pé ọ̀wọ́ àlàyé níjọ́ tí ìlànà ìbẹ̀rẹ̀ sí jà oṣù tí ilé fẹ́ oṣù tí máa ń jáde tí oṣù mọ́mọ́ ìpè àti máa ń kó oṣù tí wọ́n bẹ̀rẹ̀ sí oṣù wo wọ́n ní gbogbo ẹ̀mí abábáláyé ń gbọ́n náà lọ́n ọmọ ẹ̀kú oyè kí ló fà á òun náà ní pé àwọn ọjọ́ tí wọ́n fẹ́ tí o sì ń sọ kó ti dé yìí àwọn ọjọ́ tó jẹ́ pé àríjọ́ yìí nínú ọjọ́ ayé mẹ́rin àwọn ọjọ́ yìí ọjọ́ kàríkà ńlá ni wọ́n àwọn ọjọ́ yìí àsìkò tó jẹ́ ìjọba subhanahu wa ta'ala ìgbà tí àwọn ọkọ̀ ọmọ yẹn ti àwọn rẹ̀ tú àwọn ọjọ́ yìí lẹ́nu kó mo tètè jáde. àwọn afọ àwa ni eré ìdí akọ́ ní tètè àwọn subhanahu wa yìí pé inna Allah yakhluqu ma yasha'u

àkọ́kọ́ Rajab àwọn àpàdé wa ní gbogbo àdìsí tó wá lórí yìí pé Rajab ó ní ọlá kan nípa ìlà àdáàkà kékeré kí ló bá rẹ ta lẹ́ni o ọba kan bẹ́ẹ̀ ọba kan láàrin ọba kan parí tàbí tó bá tẹ̀lé tó bá fọ́ ọba rẹ ta ní ọwọ́ bẹ̀rẹ̀ kó fi oṣù tẹ̀lé àbúkọ abẹ́ ta lọ́wọ́ parí àbí kó tẹ̀lé wà bẹ́ẹ̀ àgbọ̀dẹ̀ gbogbo ẹ̀ kó lò ha nà òdo à gbogbo ẹ̀ pátá wà láyà nàbí ọ̀sán wọ́n parọ́ máa nàbí ìsirá

kí mùsùlùmí wá kò lè pé lókèrè bẹ́ẹ̀ ni nígbà ọ̀rọ̀ tí a rí báyìí ẹ̀já lọ́dún bọ́dún káfà àwọn kèfèrè káṣí ẹmọ́ ọgbọ́dọ̀ sọ́wọ́ mùsùlùmí bẹ́ẹ̀ tá a bá ti lè wà tó àbùrùdà. àyàfi àwọn náà wọ́n wá ṣé pé ẹ̀ ẹ̀ ẹ̀ bàrà ṣé wọ́n wá kí ni wọ́n kọ́ jáàpù ní orí rẹ̀ àdébí sọ́nà wà ya náà otu bọ́ mọ́nà ọ̀sán àbùdá òsè fún mi ó jẹ́ àgbẹ̀yẹ ha rọ́jàmù Allah subhanahu wa ta'ala ọmọ otu máa sọ̀rọ̀ náà ní oṣù ọ̀wọ̀ náà nítorí pé iṣẹ́ ojú ọdún náà we bá ń ṣe wẹ́ a Allah subhanahu wa ta'ala wọ́n tẹ̀lé ra wọn wọ́n wà ní àwọn oṣù ọ̀wọ̀ tá a tẹ̀lé gbọ́n fún arábìnrin ẹ̀jẹ̀ ọ̀sìn muharram àwọn afọ àtúnmí kí ló fà á tí ọmọ tó máa fi a bọ̀dọ̀ jà ń wa àwọn oṣù tẹ́ mọ̀. ààrẹ mi bẹ́ẹ̀ wọ́n sọ yìí pé wọ́n yẹ kó yìí sí kí wọ́n rántí ní àwọn ọjọ́ mọ̀ ṣùgbọ́n a ti mọ̀ lójú oṣù rẹ̀ oṣù hajj mẹ́tẹ̀ẹ̀ta yìí gbólókọ́ adá àbúrò ṣíjà. àwọn afọ àwọn ni otu ìgbésẹ̀ bẹ́ẹ̀ ni wípé tá a bá láwọn mùsùlùmí lọ rèé báwọn láwọn oṣù yìí. láàrin gbogbo láti gbogbo òlu tó kálukú wá ọkùnrin òkùnrin lóde eléyìí ọmọ náà nípa hajj tó tó inú hajj ní pé sàfà eléyìí ha ẹnì ọba sí wà wà adékúndá àbájú kọ́kọ́ lọ kẹ́kọ̀ọ́ pẹ̀lú pé mùsùlùmí ẹ̀ máa sí gbogbo hajj yìí o àmọ́ lè gbogbo wá hajj yọ ọba máa di pé àgọ́ ìjàkẹ̀ǹjà kò lè káwọn èèyàn tábù láti wá ẹ wọn láti lẹ́nu kọ́ra ojú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò wá pé bàbá tó ẹ̀sẹ̀ ó gbé kalẹ̀ pé kámẹ́rà ẹ̀ mẹ́ gbéra ojú abẹ́ lọ báwọn ìgbẹ́jà láwọn àwọn àfáà ní kò sí tó fún ìlàkọ̀lẹ́ tó ju ti hajj lọ àwọn a ìbùnà ní ìjà àti ẹ̀gbọ́n tẹ̀ ẹ̀rẹ́ pẹ̀lú kò ní wọ́n ti ha bínú kébìrì ní muharram tó wà lọ́wọ́ sàlẹ̀ wọn tẹ́ ẹ rí Allah subhanahu wa ta'ala ìdájọ́ rẹ̀ rí nǹkan á máa rí ẹ̀kọ́ bẹ́ẹ̀ muharram alálàájẹ́ ìtàn mẹ́ta ní ìpínlẹ̀ pátá tí ó ti o ti o wípé Allah subhanahu wa ta'ala ó fún wa ní àwọn oṣù kan oṣù wọn ló tó ọ̀rọ̀ wa. àwọn fẹ́rẹ̀ tá a wá sọ yìí àmẹ́rẹ̀ nígbà sọ ìfọ̀rọ̀ lọ́jà fún náà ọ̀wà sí èso tó wá ní àpọ̀lé tó lùsẹ̀jà táwa náà rẹ̀. kí ló fún lápọ̀lé òun náà ni àwọn ìmọ̀ tí adẹ́sọ̀nà Allah subhanahu wa ta'ala gan ara rà gan. òun náà ní àtàkọ́kọ́ sọ yìí pé òyẹ́ kúrò rẹ̀ ìfọ̀mọ̀gbọ́ yìí àyàmìlà àlùmáà àwọn tó ń bá ti ń bọ́rọ̀ hajj

nítorí wájú àmọ́ ìdè Allah subhanahu wa ta'ala ọmọ ẹ̀ máa sa ọ̀rọ̀ rẹ̀ jẹ́ ìlẹ́fà pẹ̀lú àwọn ọdún náà wáyé ní pàtàkì jùlọ. òun náà ni àyà sọ́nà ti bú ayé tó wà ní wà láyà rẹ̀ ní àṣẹ. Allah subhanahu wa ta'ala ń búra alákòókò ìfẹ́ náà ẹ̀kọ́ ń bẹ ń gbé lẹ́yìn ìgbà lọ́sọ̀rọ̀ àwa èèyàn náà gbọ́dọ̀ fi tọ́báwù wà búra lẹ́yìn Allah subhanahu wa ta'ala man kana halifan falyahlifu billah aw lè ẹnì kẹta bẹ́ẹ̀ búra mú orí ọlọ́pàá ni kó fún ọlọ́pàá búra o tàbí kó gbẹ̀mí ẹ̀ lọ. ṣùgbọ́n àwọn sùkúrù ọ̀tà ara òun á máa fi tọ́ máa búra bọ́ bá wù kúrò tọ́ máa búra èèwọ̀ ni kí ọ̀nà ìgbọ́n náà ti tọ́ máa búra nípa rẹ̀ kó dà nígbà tó máa búra ọ̀bọ̀n sílẹ̀. kéde ní ọmọ fi làbúra gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ti bá ṣe ọ̀rọ̀ mi ti sọ̀rọ̀ tuntun wọn àtàlẹ́ ilẹ̀ gbogbo eléyìí kì í sì búra mùsùlùmí mọ̀nkánà àdìfẹ́ fàyẹ̀ sẹ̀mí náà yẹ kù ìbúra mùsùlùmí fún ọlọ́bùra ìbúra mùsùlùmí ló ìròyìn ọlọ́wọ́ pípé ọlọ́run tí ò lékè dùgbò ìbúra mùsùlùmí wọn ṣùgbọ́n àwọn sùhánù ọ̀tàrà kò sí tó ò lè fi ìbúra tiẹ̀ ọlọ́run wọn ni wọ́n fàjọ òun fi àsìkò àfájìrù òun fi ìbúra wọn bákan náà òun tí wọ́n fi àwọn òru ọjọ́ mẹ́wàá yìí òun fi wọn búra.

òtún náà ṣe ni wọ́n jọ fún tọ́nà bá nífẹ̀ẹ́ sí jù tí lára yóò kún fọ́fọ́ tó ju tá a bá ti láwọn ọdún mẹ́wàá lọ òbí nílẹ̀ ẹnìkan ni wọ́n lọ jihad fi fẹ̀ wéèrè náà. káwọn náà ọ̀dà àtàyẹ sí má ti bẹ́ẹ̀ dàgbà púpọ̀ lọ sí ojú ogun ẹ̀sìn kọ́ mo ti kílíà ojú ogun ẹ̀sìn ni mò ń lọ ogun ẹ̀sìn yorùbá dá lórí ogun àti mọ̀tẹ́gbà rẹ̀ o kọ́kọ́ kádà mo kó lé mo lọ tí bá náà ló ń kọ́ ṣùgbọ́n tí ọ̀wà bọ́ sí àwọn ọjọ́ yìí bóyá bọ́ sí Muharram àbí ọbọ́ sí Ramadan àbí ọbọ́ sí àwọn oṣù lẹ́yìn tí kò ní òtún lọ́wọ́ ju pé kí n tó wá ní tẹ́lẹ̀ wọ́n tẹ́lẹ̀ wá ní ìmọ̀ lọ orí sọ̀rọ̀ wọn la wọn lè bẹ̀rẹ̀ fi sọ̀rọ̀ ìlà ìlà ọ̀dọ̀ lẹ́yìn kọ́ọ̀dà bí màálé yìí wọn kọ́ọ̀dà bí nàfẹ́ ìwà màálé yìí tó sọ̀rọ̀. tó sọ̀rọ̀ àwọn ẹ̀rín rárá o kò sí ìyá ìdá ìrùkọ́ tí ó wà lẹ́sọ̀lẹ́sọ̀ tó ń déyẹ̀ bá ṣe nínú àwọn ọdún mẹ́wàá bá wà àyà bí ẹnì kan ti bìyà ti irú rẹ̀ kan nìkan lálẹ́ yọ lẹ̀ ó ní òbíà dùn àdébí lẹ́wọ̀n pọ̀ níta mẹ́rin ìwọ̀n ó kú àwọn àkókò ogun ẹ̀sìn ti yá owó níta lọ ẹ̀sìn ní ẹ̀sìn jẹ́ nígbà ìkọ̀rọ̀mẹ́bìrì ti dá ọ̀rọ̀ ṣe ọwọ́ àlọ ọwọ́ àbọ̀ fún ẹni èrè ọ̀wálé dúkìá ló ti wálé wọ́n yóò wà tó ojú ọ̀nà àti dúkìá àtẹnifá àríkẹ̀kẹ̀ ó sọ lọ́wọ́ ní tí èèyàn bá lè jaló ìyá àdì náà ní àwọn ọjọ́ mi ìyá àdì àlọ́mọ́bọ̀ yìí pé kò sí dúkìá bá àti ẹ̀dùkẹ́ ó lè lọ ah, àwọn àbá àbí wọn bíbọ̀ tó fẹ́ àwọn ọ̀gá tí ẹ sílẹ̀ mẹ́ta bàtà ní gbogbo àwọn yóò tún máa fi gbọ́ ọmọ irọ́ oṣooṣan bá ní ilẹ̀ tó lè lọ fi jọ sára péyàn ọgbà gbà nínú àwọn tẹ́tẹ́yàn bá ti tó jẹ́ lórí láwọn ọ̀bẹ mi. jẹ̀mọ́ ẹ̀rí tí orí ńlá ni lẹ́yìn fún pé ọjọ́ wa bá yàrá yìí. ìṣe òbí yóò gbára jọ mo sì wá òkú ti fọ́nà ọmọ bàtà na gbaruwa ìwáyà yẹn náà jọ̀kẹ́ lẹ́nu àbá ń bò dé parí ìjẹ olóńtọ́ náà wà fún àwọn ìgbé fa akíwò bí náà tàhírí wà tàhírí wà tàhírí. abinẹ ìdúrókú ní ẹsẹ nínú oṣù ọjọ́ mẹ́wàá yìí ẹni tí mo sọ pé ẹni tí ó ntí mo ní ẹsẹ kí ẹsẹ gbé dada kí ẹsẹ wọ pé à bí a kì í wọ́n fi kọ́ bàbá tó lọ nínú ọjọ́ mẹ́wàá yẹn àbẹ́jì náà o a fi hàn tàhílì wọ tàhílì wọ tàhílì yẹn ẹ pọ̀ ẹgbẹ́jẹ̀ káwọn yẹn dá níbi ìmọ̀sọ̀kẹ́tìmọ̀ ilá ilá ilọ̀lọ́ ẹgbẹ́jẹ̀ káwọn yẹn dá níbi ìmọ̀sọ̀kẹ́tìmọ̀ alhamdulillah ẹgbẹ́jẹ̀ káwọn yẹn dá ìmọ̀sọ̀

kẹ́lẹ́ bá yẹ sọ àwọn oṣù mẹ́rin tọ́lọ́ bá kalẹ̀ sọ́yìn pé ó ní ń lọ́fà àtọ̀tìdì oṣù mẹ́ta tó tẹ̀lé àwọn ọmọ tẹ́lọ́jà bù náà kí lọ́wọ́ bí ti ọjọ́ mẹ́wàá ṣe bìbí pé tí n bá lọ sọ pé àwọn ọ̀hún àgbà tí mo rántí ọlọ́run bá tí mo sẹ́ni bá mo ti tún náà tí mo sọ bá yẹn tí mo sẹ́ni bá mo ti tún náà tí mo sọ àhọ́fẹ́ tó sọ kùnà àti mo sọ àwọn tọ́ba lọ níwájú àwọn ọ̀sùn kan wà sára kí ni nǹkan tó fà á sílẹ̀ ìbílí bẹ́ẹ̀ ó tún bá tó àtàríyà yóò mọ̀ sàlàyé lé lẹ́sàn ló bá rẹ̀ báyìí lẹ́yìn láàrọ̀ wa ayé wà sí kọ́nà jẹ̀mí àrùn lè mọ yẹ̀ síbò yẹn bọ̀. الحمد لله رب العالمين الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ونصلي ونسلم على نبينا محمد صلى الله عليه وسلم بين لنا شرائع كلها حتى ترك أمته ولا نهج بيضاء ليلها كنهارها لا يزيد عنها إلا هالك عباد الله اتقوا ربكم في السر والعلن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 والعمرة في هذه الأيام وكذلك رأينا حديث أنس بن مالك رضي الله تعالى عنه وارضاه أن رسول الله صلى الله عليه وسلم بين لنا بين لنا أن كل من كان في بيته وفي داره لا, لا يستطيع أن يذهب إلى الحج فعليه بباب الأعمال والقربات الله حتى بإذن الله تعالى يوصل إلى ثواب من حج أو من أو من اعتمر إلى بيت الله تماما تماما نسأل الله الذي لا إله إلا هو أن يوفقنا لما يحب ويرضاه إنه هو العبد القدير وهو بدرجة jẹjẹrẹ wọn làkàwọn ọ̀nà fún wọn ní nàìjíríà ọkọ ní fún abọ́sùn máa ń ráyè kẹfẹ́ akọ̀tọ̀kọ̀lọ̀kọ̀ ìjà àti ìfà níbi tó ń lọ wàrọ̀ sọ́lá ẹni ọ̀sán yìí fún wa ẹ̀sẹ̀ sọ́dọ̀ yìí pé òru àtọ̀sẹ́ ìsìlámù kọ̀ọ̀tà fúnra wọn bákan náà gbogbo ẹ̀sìn máa ó sì mọ́lẹ̀ àfẹnìyàn bá mọ̀ fún ọ̀kẹ́ àgbàkọ́ fúnra rẹ̀ lókun ìsìlámù kò sí pé ọ̀sùn bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ kan bẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n àfáà nìkan náà lọ kò sí ìrún bẹ́ẹ̀ gbogbo ọ̀rọ̀ ìsìn pátápátá gbangba ni àtàǹtà ni ọlọ́pàá ọkọ̀ jọ̀ọ́ kẹtọ́n sọ̀rọ̀ mọ́ dáyà kọ̀lá tìǹbù kù ọmọ jẹ orí wa mú akọ̀lọ̀kọ̀lọ̀kọ̀ jáde fún mi fúnra mi náà à ń bá ọ̀rọ̀ bọ́ yìí pé ọjọ́ mẹ́wàá tí àwọn ọ̀sùn hàn wà sára tó ní kó ti wọ́n máa tó lónìí tó ti bẹ̀rẹ̀ àti bí ọjọ́ mélòó sẹ́yìn tó fi kó àwọn ọjọ́ mélòó níwájú oríire ńlá a wa yìí pé

gbogbo ẹni tí ọba ti kọ́kọ́ mójú tó alákọ̀ọ́kọ́ ṣàhádà dúró onígbàgbọ́ ní ọlọ́run àtàwọn ẹ̀kọ́ tọ́lọ̀ irun ti dúró báyọ̀ bá dúró náà kì í jọ́sọ̀ náà màmá bọ́bá ní àǹfààní hajj alọ́kùnrin tó wà sí hajj fún hajj wáre fún èyí wá sí ní àwọn ọjọ́ mi fún èyí tẹ́lẹ̀ oṣù mi tó ju àwọn mẹ́wàá káàkiri náà gbogbo nǹkan jẹ́ ọ̀gá àti hajj inú ọjọ́ mẹ́wàá ìdọ́gbọ́sí eléyìí lọ́pàá tó fi jẹ́pẹ́ lọ́sùn kan wọ̀ sára ọmọ ẹ̀ mọ̀ ọwọ́ àmọ̀ náà àgbàdo àǹfààní ọwọ́ ẹni tó bá náà gbogbo ikọ́ náà lọ́pàá lọ́dọ̀ ọdún kẹta ní hajj gbogbo sọ pé jẹ́ ìdí tó gbogbo ẹgbẹ́ lè láwọn ọjọ́ fún àwọn ẹ̀sán ńláńlá ẹni ọ̀sán náà fẹ́ wà lẹ́bẹ̀ yálà òtútù ọ̀sán lọ́dọ̀ bẹ́ẹ̀ yálà àlàáfíà rẹ̀ lòdù àbí ìfẹ́ sílẹ̀ jùlọ dàbó ìwù wá fọ àǹfààní náà di àǹfààní gbogbo ayé. alákùnrin wa ni hajj o o hajj o gbogbo déyìn bá fi láwọn ọjọ́ yìí yóò mọ lọ́pọ̀ wa ni mo ti wá jẹ́ àwọn afọ àwọn ẹni tí a kọ́kọ́ kọ́kọ́ gbọ́dọ̀ wípé hajj lọ́fà tó fi di wípé àlọ́fọ̀rọ̀ àfọ̀dọ́ mẹ́wàá àwọn ìjọ ọjọ́ pàtàkì àjọ wípé gbogbo ẹni ọ̀bá wà ní hajj lásìkò yìí àwọn eléyìí wọ́n yàn án láwọn oríire tọ́jà kí ẹlòmíì ò tún lè rí oríire àfẹ́tọ́ wà mẹ́ nínú rẹ̀ òun náà yàrá àwọn ní hajj wọ́n ní ní ibi tí wọ́n àtọ̀kọ́kọ́ tẹ́ kọ̀kọ́ tẹ́ kọ̀kọ́ tẹ́ fún wọn lè. hajj ondi ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn ṣùgbọ́n tó kọ̀tà fẹ́ mu ní pé tá a bá wò ní tá à ń bá bọ̀ lórí fúnpá ní ọ̀rọ̀ báyé ọ̀parẹ́ àtàwọn àlámọ́tò rẹ̀ àwọn ọ̀bà àdébẹ̀ náà rí pé ká ṣe hajj wa kó tó di pé tá a bá wò di pé mo fẹ́ lọ kàbà ó ní káàbà dúró. iṣẹ́ ọ̀tara ọ̀rọ̀ ó dòrí rẹ̀ tó jẹ́ tó gbogbo ẹ̀mí ọ̀bá ló lọ tí ó náà wò ẹ̀jẹ̀ gbogbo ẹ̀

inú rẹ̀ ṣe ń jà bá ti wọlé láì kí ara rẹ̀ tó ànábì máa ń dá àwẹ̀ láti ọjọ́ àkọ́kọ́ ọ̀bọ̀ ṣe ń jà yọ wà gba àwẹ̀ yẹn títí títí tí ó fi di ọjọ́ ẹlẹ́ẹ̀kẹsàn-án tó di ọjọ́ arọ́fà nínú ọ̀bọ̀ ṣe ń jà yìí títí àtàkùn ṣùgbọ́n ìjẹ́ tí ìbálẹ̀gbọ̀n láti ọjọ́ tó kù ti bẹ̀rẹ̀ di ọjọ́ kẹfẹ́ yìí ìjẹ́ láì jíjẹ fún ìkùn láì gbọ́n tí àwẹ̀ nìkan wá ní iṣẹ́ mi ti sọ pé yóò gbèké ìrora ara gbogbo iṣẹ́ wá ti pẹ̀lú kùrùbá ìsúnmọ́ àwọn ọ̀sùn àwọn ọ̀tá èèyàn bá lẹ́yìn tẹ̀lé lọ́wọ́ mi èyí ìjọ tàbí bí lọ́wọ́ ìmọ̀ ẹgbà kẹjọ ìjọ ìmú kẹfì rẹ̀ níbẹ̀ bẹ́ẹ̀ yẹn báyìí lè sébà nínú àwọn tó ta wà ìdáàdà lẹ́yìn tẹ́ tọ́lọ tọ́lọ jáde. èèyàn bá lọ́ọ́ títí ẹ̀ tọ́lọ́ bẹ́ẹ̀ bèrè pé ẹ dàpọ̀ kíríkẹ́ mọ́ lọ ọlọ́kàlà sì lè rí ẹ kàtí ìfẹ́ ẹ̀ ẹ̀kọ́ kára ilé ilé ẹ̀kọ́ wà lọ gbé yípo káàkiri náà wà ẹ̀dí dé lẹ́sẹ̀ tẹ́ ẹ bá ti tẹ́kùrù kọ́nà náà ẹ̀jẹ̀ jẹ̀ lọ sọ́nà pọ̀ ní wọ́n kò kọ́ lẹ́yìn pé ọlọ́lá di ẹni ó ti di àgbò gbogbo tí wọ́n ti tẹ̀ ní ìtẹ̀lé tọ́lọ́ wọn bí ìgbà ti ní àwọn ọjọ́ yìí Allah subhanahu wa ó ti bá ti fi àánú rẹ̀ tó já pọ̀ bẹ̀rù rẹ̀ ló sọ pé bí ẹ̀ bá wá ń dẹ́sẹ̀ náà lára atúwárẹ́ àwọn àrùn ní àwọn ọjọ́ wáyé ọ àfọwọ́ àbò kọ̀dára sáájú yẹn jẹ́bi nàbùlá ó rẹ̀ bẹ̀ sáà sọ́kọ́ wọn yí pé àkùdọ̀lù àyà yọ máa wà. tí wọ́n bá bẹ̀rẹ̀ pé lọ́jọ́ mẹ́wàá táwa kójọ ìpátá èwo ló wá lóore jù tó fi pé nínú mẹ́wàá tó fẹ́ fún ọmọ wa ọjọ́ àlàfà ni òní. torí pé ìwà àpàrà tẹ̀ wọ́n yí pé àwọn sùnmọ́ bá yóò sùn máa àwọn èèyàn níjọ́ náà pọ̀ àwọn tẹ́ mẹ́lẹ́ àrọ́fà ẹ̀wọ̀n tẹ̀ hajj àmọ́ sọ yóò sì mọ wá bọ́kù náà lọ́rùn àwọn ò sọ ọlọ́run bá ní kò sí ọgọ́gọ́ náà wọ́n bá nínú ọjọ́ tí ó tún máa ń bọ́kù náà lọ́rùn àwọn tí ó wá ni wá ní gbogbo náà sọ ọjọ́ àràpà kí èèyàn ó sọ ọlọ́run bá tuntun máa ń béèrè pé àǹfààní wo lẹ́nu arápá ni ó sọ ọjọ́ sábà máa bí ọba tí lè jà àwọn ala tó sọ fáwọn bí yìí pé òun ó fi pa ẹ̀ṣẹ̀ ọdún kẹsẹ́yìn láwọn ẹ̀ṣẹ̀ wẹ́wẹ́ àìníbò iná mi òun fi parẹ́ bákan náà ọdún kẹsíwájú òun fi pa àwọn rẹ àwọn kan ló fi pa àwọn o kàbáyé ẹ̀ṣẹ̀ kọ́ o kàbáyé kò sí àyàfi wà kéèyàn ti dáhùn ẹ̀yà ọ̀sẹ̀ sírù ọ̀sẹ̀ dá

ilé ìjábọ̀ yìí pé àwọn ọjọ́ mẹ́rẹ̀ wáyé kì í sọ́tì ìfúnmá kúrò kó lòdù pé ẹni ìdájọ́ bá ti bá mọ̀ kò níbi èyí ó tún wá tuntun kòkòrò yìí pé bá a ti máa ń dáàbò nígbà tí ọ̀sọ̀dọ̀ bá ń lọ parí pàwọn látòlù kọ́ débi ọ̀sán wà nílé ìbọn ti fa tòjá àgbà wọn lójú mẹ́ àwọn ọ̀sán wa mẹ́rẹ̀ẹ̀ wá ti eléyìí ebi nìkan ló ti jábọ̀ láàrin yìí pé tá a bá sọ̀rọ̀ nípa òun náà kọ́lájú òun náà wà ti ọ̀sán náà kájí ọjọ́ ọ̀sán láǹtọ̀ kọ́lájú ọ̀sán mẹ́wàá ti lòṣèjà ajẹ́ wípé àwọn ọ̀sán wa lásìkò yìí ẹ̀jẹ̀ apáyò máa dà lẹ́nu tẹ̀síkìr àbí tahlil àtàhmíì àtàkìdíyà àtàgbogbo tá a bá wọn kó jẹ́ ìrìnàjò àwọn sùkúrán wà sára kájọ́ ọ̀pọ̀ lẹ́nu wa tìláwà kùrán kájọ́ ọ̀pọ̀ lẹ́nu wa sọ́dápọ̀ kájọ́ ọ̀pọ̀ lẹ́nu wa lẹ́ni tí ń jẹ́ wípé náà máa retí wípé àtàfẹ́ náírà orí nínú nítorí wá ọba subhanahu wa ta'ala nínú jù ìgbà tá a ti táwọn ọmọ adé àbọ̀ wẹrẹ ọjọ́ kìíní bí a gbàwé ní bí a wúlò àtàlùkọ̀lá bí o láàkọ̀lá bí tẹ̀lé ọjọ́ kejì akáti wá kó àyèlú pẹ̀lú kristu Allah subhanahu wa ta'ala láwọn ọjọ́ yìí Allah subhanahu wa ta'ala ní ẹ parí ẹ ẹ parí àwọn tọ̀wọ́ pa àdáyá orí ọ̀pá olùhẹ́yà ẹ̀rọ ya méjèèjì alọ́sọ̀rọ̀ náà sọ̀kọ̀ báyìí ní wípé ẹtí bẹ̀rẹ̀ hajj òun náà ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ọmọdé tó fún Allah subhanahu wa ta'ala pàápàá lọ́wọ́ láti yàgò sẹ́lẹ̀ àti ìjọ náà kẹjọ tí òṣùpá tó yọ wà pẹ̀lú fọ́ọ̀dọ̀ ọ̀sùn alàpàtàlà lẹ́nu tí fi ń tún ṣe pé mo parí gbogbo bàdá ìlú o láti jọ́ kìíní sí ìdíjọ́ ìfòtú ti wá àtìmọ́tì àlọ́sùn pàtàlà. àwọn tó ń bẹ́ẹ̀ náà pápá fún sáà náà ṣe wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ bẹ́ẹ̀ má lè gbà ọjọ́ mẹ́fà yìí yọ parí ẹ̀kọ́ alhamdulillah gbogbo mẹ́fà yìí náà fún ni kò sẹ́bẹ̀ yọ̀ wá ṣe ń ju ẹlẹ́ẹ̀kẹ́ wáyì tó òtẹ́lẹ̀ yóò wá sẹ́yìn wá náà kẹ́ wáyé èyí eyi na bẹ́ẹ̀ yẹn la ma wá ní dèmàtò yẹn kakura àbí sọ́mà kò kẹ̀lẹ́ yẹn ṣe kò sí ní wọ́n tó náà kò náà wò di kọ́ ọ̀pẹ̀lẹ̀ fún aláwọ̀ ní ìjọba ẹ̀kẹ́ wọlé adé yìí pé ju

àbí nǹkan wà tó ti pẹ ẹgbẹ ẹfọ dáadáa ẹdùnúyà yóò o kọ dá àbùkù tó lọbẹ ìlú kẹrẹ ìlú fún àwọn ọsùn káwọn náà ọkọ tó máa ń gbé òní ààyè yọ ààyè káwọn ọmọ wa àbáwá àti ìlú àwọn tí ń bèrè bèrè ẹ̀dá ọ̀sẹ̀ ọmọ tí ó gbà méjìlá kọ́ ní. àyẹ̀dẹ́ ìjẹ́ kẹ̀kẹ́ ilé ìdínú ẹ̀sìn wa kò sí lẹ́sìn bẹ́ẹ̀ bó ti ẹ̀ jẹ́ pé tí papọ̀ màá mú ẹni tí ti ṣe ìmáàmù ọ̀nà ẹ̀kọ́ sọ fún wọn lọ nítorí ẹni tí ó sọ pé ó tún di ọ̀sẹ̀ tó kó wa gbọ́dọ̀ mílíọ̀n mi èmi yóò máa pọ̀ sílẹ̀ ni kí n bá da ìlú láàárọ̀ kí mo tún lọ bá yára ọdún máa ní ọ̀sẹ̀ kí ni èèwọ̀ tó wà nílé yẹn ẹ̀ǹtí ó kò wé ìgbà pé òun fẹ́ lọ sẹ̀wọ́n kò ká wọ̀ rárá ìwádìí báwa ti mú dáńgbà ẹ̀ nígbà tí bàtà bàbá kí lára ẹ̀kọ́ lára lájú ara o ìwà ìfọ́jú ẹnu àlà táwọn tó máa ń gbé káàkiri lásìkò nìyẹn bí ìjọba yìí tàn ára kó bá dùgbẹ́ náà jọ kí ọmọ tìlẹ̀ jọ àlejò kọ́nà kókó wà lẹ́nu dáadáa àwọn àmú àwọn ọ̀rọ̀ tí àwọn afọ àfọ nípa ọtí tí àwọn afọ máa ń sinmi yọmọ náà àti kí ló fà á tí wọ́n fi ń kọjú ọ̀gbun rẹ ní yọmọ àjọ àkùbà tó fi jẹ́ kóhun òjò àràfà ní ọjọ́ àjùlù kọjọ òkú wa ti kùn jẹ ìbàdà àwọn ọdún ìbílẹ̀ tó ń bẹ̀rẹ̀ ìbàdà fún wa ọdún tí ń bọ̀ kálọ̀ sọ kọjọ òkú mọ̀jọ̀ wọn ti lẹ́yìn wa ó sì má jẹ ká sí nínú ìra ó sì àná ìwà kó sí ní ìdòrò fún wa gbogbo àwọn apáta tí wọn bẹ ní hajj kí ẹ̀rọ sọ tó bá lè fún wọn ní ogun àtàgbára àti kọ̀ọ̀sí tó ń fi sísẹ́lẹ̀ tó ń wù ba ta ba su dubu yi ne Allah ta kofi da rakarwa la hawla wa quwwata illa billah idan kin da lawa lawa an ban tsore ba wala da fata Allah ta kofi da kofi a kusa no kuma ne a rafiya Allahumma arina haqqa haqqa warzuqna tila'a wa anna madra wa tada wa tinala Allahumma alayka bi'adahina jami'an اللهم من عوض بنا تولينا وازواجنا وذرياتنا واخوتنا وعشيرتنا واصحابنا وكل من احبنا فيك اللهم من عوض بالسر والشر عليك بما اجمعين فإن جزنك اللهم تدبير من فرق بعض العذاب صلى الله وسلم خيرا وصلى صلى ذلك قد قد وصلى عافنا في الدنيا حقا لا قدر الله ولا نار اللهم بلغنا الهدى في السماء والارض والتعتبر اللهم بلغنا الهدى في السماء والصلاه والصلاه وسعه الرزق اللهم بلغنا الهدى في السماء والصلاه وسعه الرزق يا رب العالمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه ولا دعوة بها سبحانك اللهم وتحياتنا في الصلاه واخر دعوانا الحمد لله رب العالمين واعلم عباد الله ان الله سبحانه وتعالى امر بامر